adúpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ kí a ti kẹ fún anábà Muhammad sallallahu alayhi wa sallam kíkẹ́ àti kẹ náà kí ó bá wọn sọ̀hábà rẹ̀ àti gbogbo mùsùlùmí lápapọ̀. ní ìní a máa gbé báàbù mi báàbù tawhid tí a ń ṣàlàyé lọ́wọ́ náà ní báàbù tí. sábẹ̀ rẹ̀ ìkọ̀fúnni nípa ìmọ̀ bú afẹ́fẹ́ ìkọ̀fúnni nípa ìmọ̀ bú atẹ́gùn afẹ́fẹ́ tí wọ́n fẹ́ torí pé ní àwọn nǹkan wọ̀nyí tí bàbá ṣàlàyé nínú tírà tí ó jẹ́ tírà pàtàkì nínú àwọn nǹkan tí ó pọn dandan ká mọ̀ ní tí ń ṣẹlẹ̀ láwùjọ wa tó yẹ pé ní àwọn nǹkan yìí ta kẹsìn táwọn èèyàn ò sì ní mọ̀ ń pa rẹ̀ ẹ rí i pé báàbù tí a kà lọ ní báàbù láwù ǹbá mọ̀ ní ǹbá mọ̀ ṣe báyìí ǹbá mọ̀ ní ǹbá ti ṣe báyìí nígbà tí nǹkan ṣẹlẹ̀ ẹ rí i pé ìkósínú nǹkan yìí kì í ṣe lọ́dọ̀ àwọn kẹfìrí tí ṣẹlẹ̀ lọ́dọ̀ ẹni tó jẹ́ mùsùlùmí gan yóò ṣẹlẹ̀ sí látàpẹ́ ní àyẹ̀lẹ́mọ̀kẹ́ ẹ̀sìn ò dá sírù nǹkan báyìí bẹ́ẹ̀ náà ni tó ní í ṣe pẹ̀lú níta fẹ́gbéyàwó lẹ́ni náà kọ́nọ́bà sùpánà wà tààlà kò ṣe rọrùn ìmọ̀ abú afẹ́fẹ́ ìmọ̀ abú afẹ́fẹ́ yìí náà láti wá mú látara rẹ̀ ìbú àwọn nǹkan mìíràn tó tún jọ nínú àwọn nǹkan tí ọlọ́ba sùpánà wà tààlà yóò dá ibi láti rí i pé ní èébú ta ni ò dá kì í ṣe pé ìyẹn nìkan ní kò dáa ká máa bú àtàwọn ẹ̀dá ọlọ́run bá mí náà. ìbúyàn ẹ̀rí wá lórí ẹ̀ ànábà Muhammad sàlá oníṣèbáàbò lè mùsùlùmí fòsókò ìmọ̀ bú mùsùlùmí fòsókò níwá pò kíni torí pé nu tẹ́sí wa wá sọ ní alẹ́ ẹ̀rí ìjọba lọ́àbí ẹni ẹtí bá ti ń búyàn ń tàpá sọmọlúàbí ọmọlàkejì rẹ ni pé orí ẹ̀ bó ṣe wú ọ̀rẹ́ tẹ̀ bó ṣe dẹ́lẹ̀ ọ̀rẹ́ kínní kan aláìgbọ́n ọmọ ìyẹn pé ìjọba nìyẹn nìyẹn ní tàfà sí. bẹ́ẹ̀ náà wá ní ìbú àwọn nǹkan míì náà tó ní í ṣe pẹ̀lú ìyẹn pé nìkan táwọn tí ọlọ́mọ sùpánù ọ̀tàlá tó dá. ìmọ̀ bu afẹ́fẹ́ ìtàsí pé ní afẹ́fẹ́ wọn náà ní àlàhàwà. الذي يصرفه الله عز وجل إذا يقول الله سبحانه وتعالى أولون كنتروري الله سبحانه وتعالى أولون دليل أولون والله الذي يرسل الرياح وتثير السحاب الله سبحانه وتعالى نندالي أففه ẹ̀sùn òjò tí ń kójọ sí sánmà ọlọ́run bá ló kójọ. ọ̀nà táfẹ́fẹ́ ń gbà wáyé ẹni ọ̀nà mẹ́rin ní gbogbo agbègbè mẹ́rin tá a nílò afẹ́fẹ́ ti lé wá àléwá ní aṣàmáàlì ní apá tá a lè pè ní north ibi téèyàn wà afẹ́fẹ́ lé wá ń bẹ̀ ó ní alìjànúb tá a mọ̀ sí south bákan lè wá ní aṣáàrìkù east wàlàkàrù àti west ìyẹn ló bá tẹ́ pé direction afẹ́fẹ́ oríṣiríṣi ọ̀nà ni máa ń gbà wá ibi wíńdò rẹ tó kọjú sí bóyá gárùbù bóyá wẹ́ẹ̀sì ló kọjú sí bá afẹ́fẹ́ máa ń gbà bí wọlé ọ̀hún sì sí ń jọ́ mi afẹ́fẹ́ máa fẹ́ ibi tó ti sí wọn ẹgbẹ́ àpáyé fi òtí ẹ̀fẹ́ ni àti sí wíńdò àbí òtí ẹ̀ wọlé torí pé direction ẹ̀bẹ̀ ẹ̀kọ́ ní gbogbo àjọ ọ̀ sì lè yí padà bóyá afẹ́ ti ń gba ẹgbẹ́ kejì wọlé ibi tí mo sílẹ̀ ni ọgbà wọlé lónìí. torí pé nínú àmì ọlọ́run tó lọ́n sọ náà ni tẹ̀sírí fèrè yá yí afẹ́fẹ́ bó bá ṣe wù òun ọlọ́run bá subhanahu wa ta'ala. bàtẹ̀sírí fòhà min ayati Allahi azza wa jalla ìyípadà yìí nínú àmì ọlọ́run bá ọba àlékè ọlá ni. فأحيانا تكون شديدة تقلع الأشجار ìgbà míì afẹ́fẹ́ tá ń gbà sára ká afẹ́fẹ́ ń wọlé ẹsílẹ̀kùn ẹsí wíńdò kí n gba afẹ́fẹ́ ìgbà míì afẹ́fẹ́ ó wá pẹ̀lú agbára tí ó tún máa wógi afẹ́fẹ́ máa ń fagi ó máa ń fagi ya nígbà míì ni ó rí bẹ́ẹ̀ ìwọ̀n kan tó ń wá kátẹ́kùn fẹ́ ọ̀fẹ́ máa sọ ọlọ́kẹ́ pé kátẹ́kùn yìí ti stọ́pù. rẹ̀ pé ní bá a ṣe ráǹfààní ń bẹ̀ pátákùn fẹ́ bẹ́ẹ̀ ni kejì náà ṣe lè wá. bákan náà wàtáàdì mọ̀lìbòyòdù ìgbà mi àmọ́ wọlé. wàtáàdì fún àzòrò àwọn kata àgbéǹgbà mi afẹ́fẹ́ abòmọ́lẹ̀ nígbà tí ó bá fẹ́ atẹ́gùn láti àpọ̀ ọ̀tún látàkọ́ òsì ẹ̀yin níbo la fẹ́ tẹ̀lé bò nǹkan mẹ́lẹ̀ ẹ̀ tó bá ń bi tí ní yẹ́pẹ̀ ti pọ̀ bí inú ilẹ̀ dẹ́sàtì bí kì í ṣe dúró afẹ́lẹ́ máa fẹ́ lẹ́gbẹ̀ẹ́ tó lẹ́gbẹ̀ẹ́ ó sì yóò sì lè mú dáàrin tí yóò kó yẹ̀pẹ̀ jọ sídi rẹ̀ káyipẹ̀ ìkàlẹ̀ ọ̀rọ̀ àgbẹ̀ tí ó ti ga jù bẹ́ẹ̀ lọ yìí tó fi ga dé ìdajì igi ẹgbẹ́ yóò ti bò nǹkan mọ́lẹ̀ pátápátá ọba ṣe wọ ọlọ́ọ̀bá sọ́nà wa ta'ala ní ń darí afẹ́fẹ́ ọ̀yá sùlùmọ́ àhá fayadọ̀nàtì àfihàn subhanallah eléyà tó jẹ́ àmì pé kódò tó lè kọ́ńtúrò mi lágbára bá lọ bìkítà bá fẹ́ ó lè fẹ́ síbò mi tí ó sì lọ di flood síbẹ̀. wà àyànà takónù hàdí à ìgbà míì sì ré afẹ́fẹ́ cool tí ẹnu máa gbà sára tinú yóò máa dùn ó lè yẹ pé èyí tí ọlọ́run fi ti sábà bíi tó wọlé àná lòún ṣẹlẹ̀ ó ti dòní èyí tó kúlù náà ló dé kínní. ó tún ṣẹlẹ̀ kódà láàrin ìjọ kan ẹni máa gba fẹ́ mú sára dáadáa ó sì lè dìrọ̀lẹ́ kójú fẹ́ rọ̀ kó pé ètò lágbára tọ́nà fi sábà fi kó sí páànù ní ni wà á yá àna ìgbà mi afẹ́fẹ́ àmọ́ ni ọ̀yẹ́ mọ́ afẹ́fẹ́ tẹ̀kẹ́ tí ń fẹ́ sí wa lára rẹ̀ kí ló tó tutù ńgbà kan tó tó kúlù ńgbà kan bó ṣe wọ́n náà bá subhanahu wa ta'ala ló ń kọ́ńtúrò rẹ̀. wàhálà náà ha rọ ìgbà mi àti gbóná ìyẹn ọlọ́run ní kó kéré láwùjọ tí wọ́n ń bì ní àwùjọ tí afẹ́fẹ́ tí wọ́n máa ń gbóná ìyẹn máa ń ṣẹlẹ̀ bóyá ní apá kan ní anọ́ọ̀tì nílùú àyín àtàlẹ́ lárúbáwá tó pé ní ọ̀tẹ̀ nífẹ̀ẹ́ káfẹ́fẹ́fẹ́ gbogbo wíńdò ni wàá tì bí àwọn mọ́tò tó fẹ́ bọ́lẹ̀ yìí ó kó tètè jágbe bóyá tètè bọ́lẹ̀ tètè bọ́lẹ̀ kọ́sá yìí tilẹ̀kùn padà torí afẹ́fẹ́ tí ó wà yẹn ìgbóná ní òfẹ́. àhíyànà àlíyá àhíyànà náà ti ra ẹ̀rí ìmí afẹ́ wa látòkè ìmí láti lẹ̀ ní yóò ti fẹ́ kólò hàzà bìkọ́dọ̀ ìlà ì pàkọ́dà rẹ̀ gbogbo ẹ̀ tẹ́ ń fẹ́ yìí bọ́lọ̀ ṣe kádàrà rẹ̀ tó táyọ̀ bá fẹ́ tó bá jọ àwọn Yorùbá lójú tíjì bá jà ọgbẹ́ mọ́ bọ́ mi sí i tíjì bá jà sẹ́pà fífi mọ́ róòlù báyìí ẹni tó bá ti gbé lókè rí ẹni ẹ máa pariwo lélẹ̀ lórí ó lè kó má bàa wọ̀lú afẹ́fẹ́ tó kàn fẹ́ tiẹ̀ torí pé tíjì bẹ́ẹ̀ bá jẹ́ gbàgbá ìkẹ̀kẹ́ ó ṣẹlẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bàbá wọ́n ti máa lò ẹ máa kí pé ó lé tó bá tún fẹ́ síwájú ilé ẹni kejì ẹ náà ti pé ó lé ẹ máa dá mi lu lórí. sàfàlàlà bọ́ọ̀lù ọ̀sẹ̀ fẹ́ kó fẹ́ láti kò ó lè kẹ́kọ̀ọ́ wá jà yìí. wàlọ́ anna al-khalqa ijtama'u gbogbo àwọn ẹ̀dá pátá tá a bá kọjọ sáàyè kan. àlá àyìn ìsọ̀rìfù rẹ̀ من جهتها التي جعلها الله عليه ما استطاعوا إلى ذلك سبيلا tí wọ́n bá kọjọ pé afẹ́fẹ́ tó fẹ́ gba pọ́ọ̀tù wa yóò afẹ́ tiwa afẹ́ yí direction rẹ̀ sákòsì kò sí tẹkinọ́lọ́jì tá a ní tá a lè dégé ní tá a lè fi kò sí. torí pé dọ́lọ́n bá a ti lè dá àwọn ẹ̀dá nǹkan tó lẹ́mìí tá a lè dáadáa bẹ́ẹ̀ ni àwọn nǹkan méjì ó lẹ́mìí àlè kọ̀ǹtúrọ̀ yìí ọlọ́run fún wa ní agbára àti òye pé inú tó nu ń dá nínú afẹ́fẹ́ yìí náà lè fi ṣàǹfààní ṣùgbọ́n káwa kírètì tiwa àbí ká change direction rẹ̀ àlágbára yìí. ولو اجتمعت جميع المكائن العالية النفاثة lìtújìdá àzìrí àṣẹdídá máa ń sàtọ́ àti ilà àzáàlì kàṣẹ́bíìlà gbogbo àwọn ẹ̀dá pátá tààtà wà nílẹ̀ àtòkè ní tabala fẹ́ dárú afẹ́fẹ́ yà lágbára láti dá. walakin Allah azza wa jal bi qudratihi yusarrifuha kayfa yasha wa ala ma yurid. ṣùgbọ́n bá ṣe wù Ọlọ́run ni a máa kọ̀ǹtúrò atẹ́gùn a sì máa darí ilẹ̀ lọ tó bá fẹ́ kó fẹ́ sí fàálì yẹ híkùlì mùsùlùm àyànsúbà àdìrẹ ibi láti wá béèrè béèrè pé nígbà táwọn pé afẹ́fẹ́ yà lágbára láti kọ̀ǹtúrò ẹ̀ tá a lá ní kọ̀ǹtúrò ẹ̀ ọ̀lọ́ ìjọ wá yẹ kéèyàn wá bú afẹ́fẹ́ torí pé tó bá bú afẹ́fẹ́ ìtumọ̀ rẹ̀ ń bì ní pé ọbú ẹni tó ṣe kínní ọbẹ̀ tó ń kọ̀ǹtúrò ẹ̀ ìtumọ̀ ẹnu torí pé kò ṣiṣẹ́ lọ́wọ́ ara rẹ̀ ẹ̀rọ mi kà irú afẹ́fẹ́ jákujáku wọlé léyìí nítorí sọ lásán ó ti ní ojúpọ̀nà tí ò fi dá nínú tawhid tó bá fẹ́fẹ́ tọ́ bú òun kọ́ ló fẹ́ fún lára rẹ̀ ọlọ́mọ subhanahu wa ta'ala olókọ̀ntúrẹ̀ ayíkẹ́tà wa ti wá mú afẹ́fẹ́ àti kìyàsí rẹ̀ sójò náà kójó wọlé ẹ̀kọ́ máa sọ̀sọ́ kú sọ sójò ta ló ń sọ̀sọ́ kú sọ sí ẹ̀kọ́ àti sọ́jọ́ báyìí fi di ọ̀rọ̀ gbà torí pé àkọ́dọ̀ dára rẹ̀ ọlọ́run ọlọ́run ló ṣe kí ni ọlọ́run ló ń kọ́ńtúrọ̀ ẹ̀ pẹ̀lú ìgbà jákujáku wo wá rè ọlọ́run bá subhanahu wa ta'ala tó dágbà lọ́nbù látàsóbò dáàrọ̀ ẹ má bùgbà gẹ́gẹ́ bá a ṣe ti kà sí ẹ̀yìn àtàwọn nǹkan míì náà nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run tẹ́ pé ọlọ́run ń kọ́ńtúrọ̀ wọn ẹ̀rí àgọ́dọ̀ máa bú wọn. bàbá ní alìjàwáàbù ìdáhùn sí ìbéèrè ni pé ní láà kò tọ́ kéèyàn bu afẹ́fẹ́ lẹ́yìn azì rí alimusa kárọ́tún mudabaro torí pé afẹ́fẹ́ tẹ́ ẹ rí òun kọ́ ló fẹ́ fúnra ara rẹ̀ ìtàn kọ̀ǹtró ni bọ́lọ̀ ń bá ti fẹ́ kó fẹ́ bẹ́ẹ̀ ni ó ṣe fẹ́ ó wá lè fẹ́ yìí tí ó dùn mọ́wọ́ ó lè fẹ́ yìí tí ó ṣe páànù rẹ̀ ó lè fẹ́ yìí tí ó wọ apá kan nínú fẹ́ǹsì rẹ̀ tó fowó ńláńlá kọ́ ọ̀ ní sọ̀rọ̀ sọ. So torí tó bá ti yọ sọ̀rọ̀ sọ́nà bá subhanahu wa ta'ala tó ń kọ̀ǹtúrò afẹ́fẹ́ ló ń bá wí. wàkàmà anna shamsa ahyana gẹ́gẹ́ bá náà ṣe mọ̀ pé oòrùn nígbà míì tàdúrù bí ihraqiha ba'dal ashjar. a mọ̀ pé oòrùn bó ṣe wá ìgbà míì tá a bá lọ́gi tá a nǹkan tó jò bá tètè rọ̀ oòrùn lè ṣe sábà bíi kókú. ǹjẹ́ wàá lè mọ bú oòrùn ọ̀nà mọ́ àzàlìkà láàyè jùsùn láàdì àyà ṣùgbà ha a ní kò tó a kò wá tọ́fẹ́ nìkan kó bu fakazàlìkà rẹ̀ bẹ́ẹ̀ náà látẹ́gùn tó ń fẹ́ torí ọlọ́ba sọ́nà ọ̀tàlá sọ fún anúṣàtò àárọ̀ ọlọ́ni àṣàmùsá òrùn tẹ́wọ̀n wàlùkọ́mọ̀rọ̀ àti àwọn àràwọ̀ mùsàkàràtẹ́n lè amọ̀rẹ̀ gbogbo wọn pátá wọn ń tẹríba fáṣẹ ọlọ́wọ́n bá ní wọn àdáṣẹ́ kan ṣe fúnra wọn bọ́lọ̀ ń bá ti fẹ́ kí wọ́n ṣe ni wọ́n ṣe. tá a bá rí nǹkan tí àwọn nǹkan yìí ti sábà bí rẹ̀ tí ò wá tẹ́ wa lọ́rùn a gbọ́dọ̀ mọ bá a ṣe ṣe tá a fi ní kọ lọ lọ́rùn. tẹ́bá bẹ́lómi tó bá bu afẹ́fẹ́ ìsìnkú ẹ̀rọ afẹ́ jagunjagun afẹ́ tó wọlé afẹ́rọ afẹ́fẹ́ lédèrèdè yìí mọ́ nítorí wọn sọ yóò dà kí wọ́n á ní tẹ́bá fẹ́fẹ́ lòún bú táfẹ́fẹ́ dáfẹ́ fúnra rẹ̀ jẹ́mọ́ ẹ̀ tó bá bú òrùn kọ́ sóòrùn dábẹ́ fúnra rẹ̀ ẹni tó bá bú òjò ńkọ́ sóòjò rọ̀ fúnra rẹ̀ wayunazzilu minas samai ma'an tahura lọ́lọ́nsọ ọlọ́ọ̀ni ń sọ omi kalẹ̀ láti sánmà tó bá bú òjò látara pé omi wọlé ẹ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala lọ́n ṣe kíni ńlọ ń bú tó bá bó kòkò tó kù tẹ́kẹ́ ní òkùnkùn lọ́ba lọ fẹsẹ̀ gbá náà rí náà ta lọ́ ń bú jẹ́ mọ́ ọlọ́wọ́n torí kókò kọ́ ló kò fúnra rẹ̀ anabi ni láta súbò rẹ ẹ bu atẹ́gùn Ebusi ni, ní oríṣiríṣi ọ̀nà ló gbà wá à ń pè ní asap ashatun kéèyàn máa bú yàn direct lọ́dún tó ṣe tí ò dáa tó ní kankan máa bú èébú sì a máa wọni lára ń gbà mí kanu ni lọ tó tó bá fún yàn ní ẹgbàá tó bá fọwọ́ rárá rárá tó bá padà yá yóò tún náà ní ṣùgbọ́n èébú gbogbo àti bá rántí ẹ̀ ó lè mọ̀ bá nínú jẹ́. irun tí èébú náà ní àlàáìb kéèyàn máa yọ àléébù ara èèyàn àléébù bóyá àléébù tara ní ẹ̀rí àlàáìbù lùkúlùkì wàlìkálìkì bóyá ti ìwà ni kéèyàn máa yọ àléébù ìwà yẹn níyẹn lára ìwọ́tọ́ ṣe kí wọ́n àbí ti àlìkálìkì tẹ̀dá tọ́lọ̀ ń dá ọ̀dẹ́ bó ṣe kúrú bí kíní ọ̀dẹ́ bó ṣe ga lóró kéèyàn máa bu bẹ́ẹ̀ tó yẹ pé ẹni ńkọ́ ló dára rẹ̀ bẹ́ẹ̀ ntí ó dànù. ayẹ́pẹ́ ní eléyìí ló máa ṣẹlẹ̀ sí àwọn ẹ̀dá ọlọ́run téèyàn máa ń bú tó yẹ pé bóyá àléébù tí kan bá wá lèèyàn fi ń bú èébú náà ni ó máa jẹ́ wàlúkọ́dẹ̀ àbí kéèyàn bẹ bẹnu àtẹ́lu bóyá bẹ́bẹ́ tó bẹ̀ wọ́n bẹnu àtẹ́lu ni ibùnà ni wà láàn ìtọ́ akẹ́wọ̀n fúnpá bá ń bá rí rẹ̀ ní aláàánú yìí tí bá ti ń di èpè àbí ẹ pé ọ̀rọ̀ lórí ẹ̀ bó ṣe tóbi kí náà yọ síyàn lára ẹ̀jẹ̀ mọ́ irú èbú wo nìyẹn nínú ta kálẹ̀ yìí kí náà yọ síyàn lára ẹ̀ ọ̀rọ̀ lórí ẹ̀ bó ṣe tóbi ayọ̀ ayé àlébùnú pọ̀lú ẹ pé ọlọ́ọ̀níjọ́ orí bá ti ṣe kí ni yóò ti ṣe mọ́ ó ti dè pè é ìyẹn ládọ́ Muhammad sallam oníláyà kúnnù lè mọ́mìnú la àná mọ̀mìnú ò gbọ́dọ̀ máa jẹ́ tí wọ́n ṣe pé ẹlòmíì máa ń ṣe pé fáwọn ẹ̀dọ́ náà tàṣọ yìí yóò ṣe pé fatẹ́kùn. bákan náà ìmọ̀ búyàn bí a ń pani ni àwọn ibi sọ́nù hadith mi pé ní lánà lè mọ́mìn kàkọ́tẹ̀lẹ̀ bí ẹ bá ń ṣe pé fún mọ́mìn ní bí ìgbà pé yẹn ń pani ibi tó burú dé wájú ọlọ́run. àtàwọn nǹkan mi tó tó jọ. wàyí nà máa nóhìá ànisábìhà nítorí kí náà fi ṣe léèwọ̀ fún wa ká máa bu afẹ́fẹ́ àtàwọn ẹ̀dá ọlọ́run tó tó jọ. lè ànà sábàl màkàlók sábùn lè tó yẹ sábà ti bú ẹ̀dá kan tọ́lọ̀ ń da sálà ń ẹni tó dá là ń bù. fàlọ́wọ́ ajá ta kọ́sọ̀rọ̀ àìbùn fàṣàbàbùtà àníká ipò orílẹ̀ kan tó sẹ̀ kọ́ palace tó tóbi ṣùgbọ́n àléébù wà lára rẹ̀ ọba bẹ̀rẹ̀ sí bú orílẹ̀ rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ ilé ránwọ̀ránwọ̀ orílẹ̀ yìí ọba ń búlé lọ ta lọ ń bú jẹ̀mọ́ ẹni tó kọ́ lílọ ń bú fàáta sábò yàn sọ́bù aláàmánìbànà ẹni tó kọ́ lílọ ń bú ilé rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ orílẹ̀ jákujáku ọ̀rí bó ṣe wọ́ ọ̀rí káwọn ni kínú ó ti tó ìbílẹ̀ ní bú tẹ́ni tó kọ́ bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ kí ni ó máa gbọ́ yé kí ni ó máa gbọ́ yé jẹ́wọ́ ayọ̀ à ẹlòmíràn lọ gbé sẹ́fún títí èèyàn bá tẹ lọ́rùn ẹmọ tó máa sọ lójú yín kò sọ pé àbò lẹ́sẹsẹ yìí sẹ́kúrẹ́t bò lẹ́sẹsẹ yìí ta ló ń bú yẹn ta ló ń bú yẹn jẹ́wọ́ ẹni tó ti jẹ́bọ̀ iṣẹ́ lẹ́dọ̀dọ̀ wo lẹ́gbẹ́ iṣẹ́ lẹ́dọ̀dọ̀ wo iṣẹ́ ni ó máa bú ṣùgbọ́n ọ̀tọ̀ ọdún sẹ́gbẹ̀ẹ́ sọ gbé sẹ́wájú mọ̀ pé wọ́n gẹ́ ní láàrin àwọn ẹ̀dánù o tọ́ba ń fún tá a ṣe àti gbọ́ yípa àwọn tá a ṣe gẹ́gẹ́ ṣe kíni nàmbà wí kátó wa lọ́pọ̀ lọ́ba sùfàànà wa tààlà ọba tí ó dá wa. ẹni lè anaha muda ẹni wàkàtàlíkà sábò rẹ̀ lè anaha muda barotun musakharatun alama tẹkitẹdi hikmatullahi azawajal. a nítorí bá fẹ́ ṣe fẹ́ bọ́lọ̀ ń ṣe fẹ́ kó fẹ́ nu bó ti ṣe fẹ́ nínú bó ti wà nínú hikima ọlọ́run ọgbà àtòyè rẹ̀ bó ti fẹ́ kó fẹ́ ni tí ẹ bá tún wá wù í dúpẹ́ pé tọ́lọ̀ ń ṣe ń báyọ̀ àkọ́lọ́ ò lọ́gbọ́ tó fi ṣe káwọ́ ti wá jẹ́ ká ẹ fẹ́ fẹ́ wá báyìí. wàlákìn ṣùgbọ́n níbi wàá fún wa báyìí pé ní ìta káná ti rí ìhùmùsùn ẹ̀jà tí afẹ́fẹ́ tó fẹ́ tó bá dìstọ́pù wa tẹ́pẹ́ àwọn nǹkan nira kan ṣẹlẹ̀ látara rẹ̀ ó lẹ́kọ̀ọ́ tá a máa fi ń bá a lò kílẹ̀ ẹ̀kọ́ náà anábìá mọ̀fọ́sọ̀ sọ́lá ó sọ ń tá a ṣe fún wa dípò tá a fi máa yanu pàgà tá a máa sọ̀rọ̀ sí ìtọ́lọ́ yìí anábìá ká ibà abẹ́fẹ́ ó mú un tí ò bá mú wá fún wa pé abẹ́fẹ́ fẹ́ tó pọ̀ gan ẹ̀rí bí nǹkan ti ń kó sí ọ lójú lọ́ńdọ̀ bò ó yẹ òjò fẹ́ rọ̀ ni àbó sí abala mélòó nínú rúfulé rẹ àbówó fẹ́ǹsì rẹ àbáṣọ tó sá ibi tá a fẹ́ ti ń fẹ́ ó fẹ́ gbogbo ẹ̀ lọ ó fẹ́ mi sínú iná gọ́ta afẹ́fẹ́ wa ní nǹkan tó yẹ pé kò lọ́nà tí ó gbádùn mẹ́ni kí ló yẹ bá ṣẹlẹ̀ kí ló ànábì láṣẹ gẹ́gẹ́ bí wọn hadith Ubay bin Ka'b radiyallahu anhu táwọn afá jẹ́ yà pé ní sahihu li shawahidi. nam, ànábì sọ pé ní la tasubu rih ẹ̀ má máa bu afẹ́fẹ́ fàyíṣà rọ àìtún má tẹkọrọ hùnà káìpẹ́ ntẹ́ ẹ̀fẹ́ lẹ́ẹ̀rí látara afẹ́fẹ́ tó fẹ́ ntí ó dùn mọ́ yín ló ṣẹlẹ̀ látara afẹ́fẹ́ fàkúlù dípò kẹ́ẹ̀bù afẹ́fẹ́ tí ó jáde lẹ́nu yìí ní sábàbá ẹni yìí ó gbẹ́ sí yìí. اللهم إنا نسألك من خير هذه الريح. Bí a fẹ́ fẹ́ fẹ́ lura wọn àdúrà tó yẹ kó jáde lẹ́nu ẹ̀rí ni pé Allahumma inna nas'aluka min khayri hadhihi rih ọlọ́run ọba dáadáa tó wà lára afẹ́fẹ́ yìí atọ́rọ rẹ̀ torí pé afẹ́fẹ́ fiya khayrun wa shar méjèèjì ló wà mẹ́ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ aṣọ fúnra wa lẹ́ẹ̀kẹ́ pé etí ó kú lu wa jẹ́ pé bóyá ti fẹ́ láàárọ̀ yìí gbà tó ti dọwọ́ rọ̀ lẹ́ yìí jẹ́ pé yóò dì sọ́ọ̀fù ní ó padà fẹ́ àwọn kan lòdù fẹ́rọ̀ afẹ́fẹ́ gbogbo ẹ̀ tẹ́ kó lágbára ó sì dalẹ̀ padà kúlù lóòjọ́ kan náà torí pé méjèèjì ló wà lára afẹ́fẹ́ fakotakunu afifata tó kele olè àṣìjá ó lè di ìjì tí a bá ti ń lo afẹ́fẹ́ tá a lo kẹ́lìmọ̀ àṣìfà ó lè di ìjì nínú àwọn ẹ̀dọ́ ọlọ́dọ́lọ́ ti fi pa àwọn tó ti ṣíwájú rẹ̀ láfẹ́fẹ́ wà fáàmà adùn fàúlìkù bìrì ìsọ̀rọ̀sọ̀rìn àtìyà ọlọ́dẹ àwọn ìjọ àdù apá wọn rẹ pẹ̀lú afẹ́fẹ́ tó lágbára tó gbóná bìrì ìsọ̀rọ̀sọ̀rìn àtìyà sàkàrà ha àléyìn sábò àlàyálì fásàmánìyàtì xusuma fásàmánìyàtì àyàmì xusuma afẹ́fẹ́ yìí lágbára òfin ìjọ mẹ́jọ ló fi fẹ́ fatara olùkọ́ọ̀mọ̀ fi àsọ̀rìà wọ́n sì láwọn àjọ ádùn wọn lágbára alámútàrà kayfa fa'ala rabbuka bi'ad ìrọ̀mọ̀ záàtì lìmad allati lam yukhlaq mithluha fil bilad ọlọ́nà yìí lágbára pé àti ìdárú wọn máa ń gbà títí lọ. bí o sábà bá sọ pé òmìnira ni wọn káróróró lẹ́gbẹ́ irú wa ìwé àmọ́ nàgà wọn báyìí. ọlọ́run ní tó yà fẹ́fẹ́ la fi dà wọ́n nù tàbí parun ẹ̀rí fatara ọ̀dùkọ́ ọmọ e fi yà sọ̀rọ̀ yà pété ẹ bá gbé mi báyìí ó nà mọ́lẹ̀ ní pín ó tán náà nù. bíṣípù ti lágbára tó tí ánsífà bá dé ìjì tó ní agbára ṣípù tó yẹ pé ó lè gba kọ̀ǹtínà tí ò níye áǹtì ní abẹ́fẹ́ tó ń dìstọ́pù ẹ̀kọ́ gbọdọ̀ dúró náà kálíbà mọ̀ bẹ́ẹ̀ ẹ̀dá e ìṣe lágbára ẹ̀ e, sì lè fojú rí báyìí. àní afẹ́fẹ́ dáadáa wà ń bẹ̀ ìkejì náà wà ní ibẹ̀ ó lè máa wọlé tó bá ti di ìjì tó lè máa wúgi wàtúfídù àbíhàr wàlẹ̀ àníhàr tó bá ní wéé fo omi ṣẹlẹ̀ kí ni ń gbé jama afẹ́fẹ́ náà ni ìjì afẹ́fẹ́ ni wàkọ̀dìtàkùnù hàdíyàtà tábùrùdù jáwù àtùbárùdù jáwù wàtúksìbù nàṣàt ó sì lè jẹ́ ìdí ó kúlù dé pé wẹ́dà ó tutù wàtúkìsìbù nẹ̀ṣáàt tó bá ti rìn ẹ̀dẹ́ ẹ̀ta bí wàá fẹ́ di yóò ti yẹ kí èyẹ tó jí wá ní ọ̀tún lọ́tún. ìyẹn ló fàtẹ́ pé táwọn bá ti ń fẹ́ báyìí káwọn ti rárá mọ̀ pé bóyá burú gbogbo ó jẹ́ bákẹ́lẹ́ ká ti máa rò pé dáadáa ní gbogbo ó jẹ́ ìgbọ́n tí wọ́n bá ti mọ irú àdúrà yìí pé Allahumma ọlọ́ọ̀ba inna nas'aluka min khairi àti ìrẹsì abéèrè oore tó wà lára afẹ́fẹ́ yìí abẹ́rẹ́ rẹ̀ mọ́tà ṣe fún wa ẹ̀rí. wàhálà máa fi hà àti oore tó kó sínú ìyẹn pé gbogbo tí wàá ṣẹlẹ̀ tó bá fẹ́ náà kójú oore fún wa. yàrá àkọ́dé sáàmì lùkàírọ́ kàtàlíkì ìsìmáàrù ẹni tó lè kó dáadáa sínú afẹ́fẹ́ tí wọ́n rò pé fẹ́ yẹ ìwọ mọ̀ pé ní àwọn irúgbìn tá a gbìn sẹ́yìn ọlọ́run bá sọ wọn náà tá a lásọ fún wa pé ní subhanallazi khalaqal azwaja kullaha mímọ́ ọlọ́run bá tó ṣe gbogbo nǹkan ńlá kọlábù mimma tunbitul ard mimma tunbitul ard nínú táǹgbì nínú ilẹ̀ akọ́wọ́ abọ́wà àwọn àgbẹ̀ sọ pé akọ ọ̀bẹ pẹ àti kíni àtàbọ̀ ọ̀bẹ pẹ ó wà àwọn abẹ́rẹ́ pé akọ àtàbọ̀ tèmi ó súnmọ́ra bó o ní àwọn orúkú tẹ́ wá wọn inú tó lè tẹ̀lé tẹ̀lé kéè subhanallah tẹ́ bá jọ gbọ̀ngbọ̀n ó lè gbé afẹ́fẹ́ lè gbé nǹkan tó bá san ní látara fúláwà rẹ̀ agbésáré léyìí yóò kàn máa sóni ara olè tó wà nù rẹ̀ táwọn ọmọ nù ẹni irú rẹ̀ náà ó lè ṣẹlẹ̀. bàkọ̀dé táàbì lù rọ yẹtàn tó yìí bàṣà kódò lè gbé òórùn tó dá wa bẹ́ẹ̀ dà ibẹ̀ kọ́ lẹ́yìn kan bá lo pẹ̀fún tó dá sí ìwọ́n náà gbọ́ òórùn tó dá bàkọ̀dé táàbì lù ṣàr ka ìzálà tilẹ̀ ká wà àmúrò tàdúrò ìnsán wàlbàháhìm nínú tó tó lè wá gbé wa láburú ó ní àjàkálẹ̀ àrùn tẹ́gbẹ́ táwọn bá ti fẹ́ náà yóò máa rìn káàkiri yẹn náà ń pè ní àtọ̀hún ẹ̀rọ sọ pé tọ̀hún bá mú wa tó bá mú bìkan kéèyàn má jáde tó lábẹ́bẹ̀ rẹ̀ ó lè ti fẹ́ sẹ́ni yẹn nínú táwọn bẹ́ẹ̀ tó máa ń gbé wa nù méjèèjì ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí àwọn oníkọ̀ndẹ́mù afẹ́fẹ́ nítorí pé ìwọ́n ò pé nǹkan ìnira ló fẹ́ gbé wa mú ẹ rárá wà á bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ bá ti ń kọ̀ǹtúrò ẹ̀ ní ọlọ́run dáadáa afẹ́fẹ́ yìí wọ́n dà ṣe fún mi ẹ̀rí àti dáadáa tí ó bá kó sínú. bákan náà ibi aburú rẹ̀ wọ́n sáà dó làwa ń bẹ̀ wọ́n sáà làwa ń bẹ̀ àtàbúrú tó bá kó sínú. wàkàìrọ̀ máa wàkàìrì máa fi wàkàìrì máa àmọ́rìtàbẹ̀ bákan náà àtúbẹ̀ lọ́wọ́ bá níbi.

ẹ̀sùn òjò kòjọ yóò àmọ́ wọ́ bọ̀ ẹ̀kọ́ òjò sú ṣùgbọ́n ibi tọ́lọ́ bá fẹ́ kọ́rọ̀ sí ní òde kínní ní ọ̀rọ̀ sí. bẹ́ẹ̀ sún òjò ti wá máa tíìkì tó bóde lágbára kí ló máa wọ̀ jẹ́mọ́ kí ló máa ti afẹ́fẹ́ náà ni. wàlá ìlẹ́dì yorì sí lórí ya fàtòfẹ́rù sahab ọlọ́run ló ń kọ̀ǹtọ́ afẹ́fẹ́ yóò wá ní kó máa ti ẹ̀sùn òjò yóò fi wá lọ òjò síbi tọ́lọ́ bá sùn tó bá fẹ́ gbogbo dáadáa yìí láti wá tọrọ àá tún wá sọ lọ́nà kejì pé wa na'udhu biki ọlọ́run máa wá sọ lọ́wọ́ rẹ ìwásọ náà ni anna àtẹ́símá wa nalja ilayhi subhanahu wa ta'ala káàtì ìrọ̀mọ́ lọ́n káwá sọ lọ́dọ̀ lọ́n min shari àfi rè níbi aburú tí ó wà nínú kíni nínú atẹ́gùn yìí shari aburú ara rẹ̀ gẹ́gẹ́gẹ́. kakọ́lé ẹ̀dá àṣìjáàr gẹ́gẹ́ bí kò máa wú gi igi tí gbogbo àyè tá a lè dá wú tábẹ́bẹ́ bá lágbára ló bá dé yóò ṣe kíni yóò sì wù tìdítìdí. káìpẹ́ nìkan ló wú gi rẹ̀ ọmọ rẹ̀ tó ọmọ wa kú bọ́ọ̀tì máa fẹ́fẹ́ kò sóhun tó fẹ́ dé bóòlù ọ̀sẹ̀ rí mú subhanallah. wàdà fún ni zoro àwọn nǹkan tá a gbẹ̀ngbà mi afẹ́fẹ́ lè fẹ́ tí yẹ kó sì bò mọ́lẹ̀ وهدم البيوت كنا ما تنولي وشار ما فيها نينو أبرو أتنو أبرو تويبي هو نينو أففي ما تحمل من الأشياء دور من الأشياء دور كالأنتان والقاذورات nínú aburú yẹn pé gbogbo àwọn nǹkan tó nǹkan nira nǹkan tó ti dà sátán ìṣèwé tó ti jẹrà gbogbo olùburúkú ó lè gbé wá dé pé tí ìwádìí ń gba símú ìnira ni ó máa jẹ fún ni tí pollution bá ṣẹlẹ̀ láwùjọ náà gbogbo àwọn ẹ̀fí mọ́tò ni ẹ̀fí jẹnẹrétọ̀ ni pollution ni o lè fa àárẹ̀ jẹ́ àárẹ̀ yóò mọ̀ bọ́ àdó yẹn báyìí túrù kí ni o lè fi mú yẹn tọ́lọ́ fi ṣe sábà bí àárẹ̀ fún yẹn jẹ́mọ́ tóró atẹ́gùn yìí náà ni. wọlé àwùbíà àbí àjàkálẹ̀ àrùn bákan náà wàṣárì mọ́ umira tìbí èyí ó tún wá sọ bí aburú tẹ́ páláṣẹ bẹ́ẹ̀ ti páláṣẹ kó lọ jẹ dáadáa náà kó lọ sábúrú torí pé nínú àwọn nǹkan tó lọ ń lò sábàbí kẹ́ bá ti sọ láti fi ṣe dáadáa àti láti fi ṣe aburú ìyẹn pé láti fi jẹ àwọn èèyàn níyà ní kali ihilak tọ́lọ́ bá fẹ́ destroy bí kẹ́sì ó jẹ́ pé atẹ́gùn ni ó lò pàtẹ́dìmíyẹ ṣé wọ́n lọ bá sọ́nà wa tààrà bóyá sọ́njà nípa àwọn ìjọ áàdìta sọ̀rọ̀ wọn síwájú náà ni ọlọ́ni tòdá mérò kó làṣẹ ìgbé amòlérò bìhà atẹ́gùn tá a rán sí wọn gbogbo nǹkan ní dìstrọ̀ ṣùgbọ́n ṣé fúnra rẹ̀ ní bí amúrì rọ́ọ̀fì hà pẹ̀láṣẹ ta ni pẹ̀láṣẹ ọlọ́run bá ní. ẹ̀rí nǹkan tọ́nà bá sùn wọn àtàlà sí ló láti fi jẹ̀yẹ́ yà ó pọ̀ o ọlọ́ni wà máa ya'lamu junuda rabbika illa hu àwọn ọmọ ogun ọlọ́run kò sẹ́ni tó mọ̀ wọ́n o ọlọ́run náà ló mọ̀ ẹlòmíràn ní kí lọ́lọ́run ṣe subhanallah lẹ́nu tiẹ̀ àwọn ìjọ asábìlì káf ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ìjọ asábìlì fíl bẹ́ẹ̀ lè lágbára tó kí lọ́nà fi pa wọn. fàárísálà àléhìn tọ́yìnrọ́ ababil àwọn ẹyẹ kéèké ni. ẹ̀rí ẹyẹ lọ́nà fi pa àwọn tó yẹ pé tẹ̀rìmí him bí ìjárò ti mi sì jẹ́ òkúta bí ògúlù tó náà ń jù wọn tó fi kú. bákan náà wàtẹ̀ ìbí sí lọ́rùn minal amtor àti kọjá pé ilẹ̀ gbẹ kójú mọ́rọ̀ sí gbogbo ẹ̀ pátápátá nínú àwọn nǹkan tó jẹ́ pé ọlọ́run sọ́nà ọ̀tá la a máa lo atẹ́gùn fún ni. ẹ rí i pé ní àwọn nǹkan tó ṣe wá láǹfààní náà tún lè mú ìnira dání irú ẹ̀ ń ta atẹ́gùn tá a sọ yìí àpèjúwe ẹ̀rí mi tó jọ eléyìí àdébà Muhammad sọ̀rọ̀sọ́lá tó sọ pé tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yín bára nǹkan gùn dábà tí ó máa gùn kẹ̀kẹ́ lọ́ra ni mọ́rúwá ni ọ̀kadà ni jẹ́ẹ̀tì ni mọ́tò ni abẹ́sí àbírà nkúmi tó bá tira jẹ́ nǹkan gùn àlébi ni àbí yóò fẹ́ yàwó tuntun àbí kéèyàn gbé wọlé ẹ̀rí tó fi mọ wọlé afá káàkiri ara mọ́tò kí ló dé máa gbé mọ́tò jẹ́ àti ìfà àwọn àfa làwọn ò tí ì ṣe kíni àti ìráyè ni subhanallah ní ìdí òlà ni lóògùn àmì mi yẹn gbọ́ wọlé àbí àwọn náà lọ fẹ́ allahumma inni as'aluka khayraha ọlọ́run mo tọrọ nǹkan àgùn yìí àbí mo obìnrin tí mo fẹ́ oore tiẹ̀ gẹ́gẹ́ fúnra rẹ̀ wà khayra ma jabaltaha alayhi àtòore tọ́ dámọ̀. oore tiẹ̀ àtòrè tí ó jáde lára rẹ̀. nídàkejì wa òun tún bí kàmi ìṣàrè hà mo wá sọ bí aburú rẹ̀ àbí nǹkan gùn láburú tó bá dání mọ́lẹ̀ ńkọ́ tó bá ládìjẹ́ ti ńkọ́ tó bá ń bàjẹ́ gbogbo àpapọ̀ ah, kọ́nà kó sànù bàbá alágbèjà kódà kẹ́mọ́ ní mọ́tò gẹ́wó yájú mọ́tò mọ́tò àdéhùn wa lélẹ́yìí kí ni ìṣẹ̀lẹ̀ sẹ́yìn ẹ̀jẹ̀ mẹ́ aburú rẹ̀ nù àbí akódà ah, fún wọn fẹ́ yàwó gan-an yájú eléyìí tó gbélé yìí lọ gbogbo àní síta àyíwá ìyẹn ló fàdé pé àwọn nǹkan yìí bàbá ti ń wá sáǹtọrọ oore rẹ̀ láàmú wá sọ bí kíni aburú rẹ̀ tàbí kìí sàtẹ́gùn nìkan ó ní ṣe pẹ̀lú nǹkan ọ̀gbìn náà ó ní ṣe pẹ̀lú obìnrin tá a ṣe kíni tá a fẹ́ náà àtàwọn nǹkan míì náà tá a ní ṣùgbọ́n ojú ojú kan àyẹ̀mọ́ máa fi wò pé dáadáa dáadáa nìkan tábùrù rẹ̀ bá dé yóò ṣù tá a fọ́ra kí wọ́n ti wá ní nǹkan yìí gan ó ti fẹ́ ṣe kíni ó ti fẹ́ wáyà ìgbà tí mùsùlùmí bá gbọ́ yé tí bá ti ń tọrọ dáadáa rẹ̀ yóò tún máa wá sọ lọ́dọ̀ ọlọ́ níbi kíni níbi àbúrò rẹ̀ ìrẹ̀ náà tàtẹ́gùn yìí ayé pé inú ẹ̀kọ́ tí hadith yìí ń kọ́ wa ni pé tàtẹ́gùn bá ń fẹ́ káwọn ọmọ sọ ìsọkúsọ lẹ́nu ká gbìyànjú kọjá pé ní tí ó jáde lẹ́nu wa yóò jọrọ̀ tí ó dà atẹ́gùn tó fẹ́ bẹ̀rẹ̀ sífẹ̀ ìwò tí ọmọ bí ó ṣe fẹ́ ẹ̀rí ọwọ́ àtọ̀rọ̀ pé ọlọ́run orí atẹ́gùn yìí la fẹ́ o àfẹ́ kejì tí kejì bá wá ṣẹlẹ̀ náà kò lè pọ̀ tó máa sọ̀rọ̀ ìgbà tí kejì ṣẹlẹ̀ sí ẹ bóyá pánù ẹ ló sí bí abala márùn wọn wá pé pánù bí gbogbo ká ìlú atẹ́kùn wò ní kọ́ ti ṣe ìdùá yìí kó tó fẹ́ ọlọ́run atúní bó ṣe fẹ́ nu kí lọ́ọ́ ṣe jàmọ́ yìí tó fi sọ̀rọ̀ kó sọ kí lọ́ọ́ ṣe lásìkò inna lillahi wa inna ilayhi raji'un allahumma ajirina min musibatina wa akhlifna khayran minha dípò kọ́ sọ̀sọ̀ kó sọ ah fáànù yìí sí inna lillahi wa inna ilayhi raji'un Allahumma ajirna fi musibati ọlọ́run làwọn bí musiba tó bẹ́ẹ̀ dùn wáyé wá wa ní mi ìpààrọ̀ tí ó ṣe kíni tí ó dájú bẹ́ẹ̀ lọ ìṣesí mùsùlùmí nu kó sọ pé kò ní dùn ẹ́ wa kọ́ ni irú afẹ́fẹ́ jẹjẹrẹjẹwọ tàbí afẹ́fẹ́ ní tẹ̀ wá ń fẹ́ lásìkò yìí lọ́ba máa bu lọ́mọ afẹ́fẹ́ kọ́ lọ́n bu ọlọ́run tó ní káfẹ́fẹ́fẹ́ lọ́ọ́ ṣe kíni lọ́n bu ìyẹn la sọ pé ní gbogbo àwọn àbùwá àbùtí bàbá tó sọwọ́ parí ó ṣe pàtàkì gan torí pé kéékèèké fèrí bọ́kìbọ̀pẹ̀ lásán ní rọ́ọ̀lù eléyìí ẹni tí ń kírun déédéé rọ́ọ̀lù àbá rọ́ọ̀lù ìmáàmù gẹ́gẹ́ kí ni ní rọ́ọ̀lù kò ní ọgbà dúró kẹ́límọ̀ yóò jáde lẹ́nu tí ó ti nímọ̀ pé nínú ọ̀rọ̀ tàwíìdì ó ṣe kí ni ìtako káwa sọ lẹ́ni kẹ́nìkan wá ní irú ọ̀rọ̀ tàwíìdì bẹ́ẹ̀ ká mojú kékeré ká kóyan rẹ̀ kéré láwùjọ pé kò sí tó kàn mọ́ tó yẹ pé kò sí tẹ́ tí ò lè rọ́ọ̀lù mélòó la sí méje mọ́ kẹ́yìn wá kéré rẹ̀ mọ́ wa lọ́wọ́ ẹni tó gbọ̀n kẹ́yìn tó wọlé rà brọ́dà ni mi sísà ni mi gbogbo ń tà sọ yìí báàbù tá a kà sọ yìí àti tá a kà lọ yìí òun lè rọ́ọ̀lù kí èdè bá níyàn rẹ̀ ó ṣùgbọ́n òun lè mọ̀ mọ̀ pé nínú ẹ̀sìn o ètò takò wà bí kí kankan tẹ̀lé tẹ́ àwọn bámọ̀ ni bá ṣe báyìí òun bámọ̀ ni bá ṣe báyìí ẹ̀rí ló fi yẹ pé ní tàwíìdì wa ó ní ṣe pẹ̀lú ohun tá sọ jáde lẹ́nu a sọ ẹnu wa kọ́lọ́ba subhanahu wa ta'ala kó ṣàánú wa ẹ̀wárí báàbù tí ó tẹ̀lé then anahayu afwan báàbù kọlù láyé tààlà yẹ pé àyà Kùránì bàbá fi ṣe báàbù eléyìí àyà Kùránì lẹ́bi ṣe gẹ́gẹ́ bí àwọn àbùwá àbùkàtà àti kàṣíwájú náà àyà wọn náà wá lò jẹ́ Imran bí tọ́lọ́mọba Subhanahu wa ta'ala ti sọ fún wa báyìí pé ní yadhunnuna billahi ghayra al-haqq yadhunnuna billahi ghayra al-haqq dhanna al-jahiliyya yaquluna hal lana min al-amri min shay qul inna al-amra kullahu lillah àkọlé báàbò yìí nù wọ́n ní yadhunnun wọ́n ń rò pé ẹ̀yẹ̀ ọ̀húndù alal munafikin àwọn owó náà ń rò tó ipá yà á ti ń bọ̀ tẹ́lẹ̀ àbákàrà fẹ́ mú bíi níbi tán fẹ́ lónìí sábàrúnú sọ́ọ̀tù alimron ọlọ́run sọ àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lógun uhud àwọn ogun uhud yìí ọlọ́run ní kí oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ sáwọn sọ̀hábà tó yẹ pé ní àkèfèrí pa púpọ̀ nínú àwọn sọ̀hábà lára wọn ní hamza bunu abdulmutalib tó jẹ́ ọkọ anabi lára wọn náà ní mus'ab bunu umair tá a lè pè ní awwalu safirin islam ẹ̀ńtà níbi kọ́kọ́ náà jáde kó lọ́ọ́ polongo islam fáwọn èèyàn nílùú Mẹ̀dínà kó nǹkan tó lọ́ọ́ ṣe ìjìrà lọ́ba ogun iná pa wọn. amúnáfíkì bá kóra ọjọ́ sẹ́yìn àbámọ̀ ni àbámọ̀ ẹ̀yọ́ wọ́n bá ń ro èrò kérò ọlọ́ni yẹ̀dùnún ẹ̀yẹ alimunafikun ìyẹn pé àwọn amúnáfíkì wọ́n ń rèrò kérò. yàtúnú nàbí láì á ń rèrò kèrò sọ́lọ́ gáírọ̀ làákì èrò tí e ṣe rò òdodo wọ́n ń rò sọ́lọ́. vọ́nà lìjà ìlíya èrò àwọn aláìmọ̀kan èrò ògbà tí ò sẹ́sìn tábàní àlìjà ìlíya onígbà ò tí ì dé yẹn là ń pè ní àlìjà tó là á kí la pé àyùwà tí ò sẹ́sìn gbà náà lánàá mọ́ sọ pé nígbà jàhílíyà ṣùgbọ́n gbà tí ẹ̀sìn ti dé kò sí jàhílíyà tó là á mọ̀ mọ́ àtọ́bá ní jàhílíyà tó là á mọ̀ yẹ pé àìmọ̀ kan tó kárí àwọn olè màtá màá sọ yín káàkiri lẹ́nu. èèyàn wà nú àìmọ̀ kan jàhílíyà irú jàhílíyà adé tó sọ nú ọ̀rọ̀ rẹ̀ pé irú jàhílíyà kí Islam tó dé gbogbo tó wá sí gbogbo èèyàn wà nú jàhílíyà àwọn tẹkifiri náà máa ń ṣe bẹ́ẹ̀ àwọn tó bá nírò rè kàwárí jù ó lé ní gbogbo ẹsìn lòfin ọlọ́lágbáyé gbogbo àgbáyé nu jà ilé àná wà táwọn ló wá wà nù mọ̀ náà ó lé láwọn márùn náà ní lágbáyé àbí tó bá ti ṣèjọ tiẹ̀ jẹmọ àwọn tó wà nílùú wa ìtàn káàkiri gbogbo àyókù inú kílà wà lọ́dọ̀ wọn inú jà ilé àná kò sí jà ilé yàtọ̀ là á mọ̀ tó kárí mọ́ ṣùgbọ́n ó lè wà láàrin ọlọ́dọọdún ẹ̀mẹ́ta àmì ìwà sáré fi ń jà ìlíyà pé àwọn nǹkan mẹ́rin kan nínú jà ìlíyà ló wà àti kakọjá nínú tíra wà yín náà ẹ̀rí àtọ́nù fìlà ansab alifákàrù fìlà ansab ìmọ̀ ìmọ̀ yọnu sí fámìlì ẹlòmíì ìmọ̀ fẹ́ bí sakọ́ wọn nìyà ìmọ̀ kígbe olókùn lórí àti nǹkan mìíràn tánàbí darúkọ ń bẹ̀. ààrẹ tó búyẹ̀ tó fi ìyá rẹ̀ bú ìwọ ọmọ ẹrú ìwọ ọmọ lágbẹ́já ànábì ní ìná kamurun fi kàjá ìlíyà jà ìlíyà sì wà lára rẹ̀ fún tọ́wọ́. kùránì náà ròyìn àwọn akẹ́kọ̀ọ́ pẹ̀lú jà ìlíyà wà láti tàbá rọ́jìnà tàbá rọjà ìjà ìlíyà tó wùlà ìwà lè jẹ́ jà ìlíyà kan alẹ́rí nílùú kan ṣùgbọ́n jà ìlíyà gbogbogbò kò sí kíni kò sí mọ́ sọ́yìn tí gbogbogbò bá wà ìtumọ̀ gbogbogbò ayé nínú kí náà wà ẹ̀jẹ̀ mọ́ ẹ̀ta bá tó wá rí lára rẹ̀ nítorí ní ìwà jàìlíyà wà láyọ̀ kò mí ìpẹ́ ni ẹ dídí kí ni ó di kẹfìrí olùbíde ń jáde ń jáde jàìlíyà ọlọ́ni wà kọ́rọ́nà fi buyutikunna wàlá tabarrajna tabarrijal jahiliyatil ula káwọn ní nǹkan tó jáde burúkú ah ó ti múra ẹ bó ti rìn àjáde jàìlíyà ni táwa ló di kẹfìrí ni ṣùgbọ́n ìwà jàìlíyà wà ní ara rẹ̀ sọ aṣọ eléyìí látara pé ni ẹ dídí kẹfìrí ó lè yẹ pé wàá rẹ̀ kan ló mú gẹ́gẹ́ bí èdè pé gbogbo bíi tabatiri kẹ́lí mọ̀ kúfúrú làákọ̀wé ní tóró lu ti di kẹfìrí wallahu alam. náà wọ́n ń lérò lérò tí ò da yanni yatununa billahi dhanna al-millati al-jahiliyya allati la ya'rifu dhann fiha qadara qadarullah qadarullahi wa 'azamata wa 'azamata ìyẹn pé èrò jahiliyya ni pé kéèyàn máa mọ rírì ọlọ́run kẹ́kẹ́ tẹ̀sí lọ́nà lè ṣe báyìí ìdí yẹn ń ròyìn èròjà ìlíyà ni ẹni ò mọ rírì ọlọ́run ẹ̀sìn lọ́lọ́run délẹ́bẹ̀ lé wa lè ṣẹlẹ̀ èrò burúkú ni. wàá fọ́nù bá a ti lo mọ̀bùnú yọ alẹ́ lìjàlè gbogbo èrò tí yẹn bá sì ti gbé lórí àìmọ̀kan èrò burúkú ni ẹ̀rí torí pé èrò tá a máa ń rò sọ́nà pín sí méjì an yakuna billahi khayro oníkéyàn lérò dáadáa sọ́lọ́n ẹlẹ́kẹ̀jẹ̀ kan ní àyàn tó nàbí láì ṣàrọ̀ kéyàn lérò aburú sọ́lọ́n wal awwalu lahu muta'alliqun tàkọ́kọ́ yẹn pé sí méjì muta'alliqu bi nisbati li ó rọ̀ fún nǹkan méjì muta'alliqun bi nisbati lima yaf'alu fi hadhal kawni ó rọ̀ mọ́ gbogbo tọ́lọ́n bá ń ṣe láti fi mọ kọ̀ǹtọ́rọ̀ ayé fàáza yajibu alayka an tusinu billahi tusinu billahi azza wa jalla ani ní ó dọ̀nà ẹ̀ fún ẹ àǹtó sínà vọ́nà bìlà kọ́ lérò dáadáa sọ́dọ̀ irú afẹ́fẹ́ ta fẹ́ ta sọ lẹ́ẹ̀kan yẹn bọ́lá ti ń kọ̀ǹtọ́ra yẹn ni kò sì pẹ́ nìkan ló lágbára rẹ̀ ó nẹ̀ni ó wá ó wá sípàánù tiẹ̀ ọ̀nkútọ̀ ó dùn èmi tó tọ̀ ṣùgbọ́n ọlọ́run gbèrò kíni gbèrò àbúrò ká àbúrò kọ́ ọlọ́run àbúrò lọ́nà wọn àrò mi ọlọ́run kí ni mo wá ṣe fún ọ bí wà pé ọlọ́run ti bínú sí mi ó ti gbá tèmi jẹ́ kí ni mo wá fún ọ ó lè pé tọ́lọ̀ ń ṣe èrò tó ń gbà ah, aburú ló ti jẹ́ èrò ogún ní òfèrè sọ́lọ̀ ìyẹn ò bá mu ọjọ́ tọ́lọ̀ bá ní kójú rọ̀ tó pa òjò ti wá pọ̀ báyìí wọ́n lè rà pé bọ́dọ̀ ṣe ń kọ̀ǹtúrà yẹ onírọ̀jò fíìmù yẹ fàálù subhanahu wa ta'ala fi àtàlùkọ́ni fàǹtà àtẹ́kìdá ọgbọ́dọ̀ dáàdì sọ́kà pé ànàmà fàáláhù ìnàmà hùwà lè hikmatin bàlẹ́gà pé gbogbo tọ́lọ̀ bá ti tó fi kọ̀ǹtúrà yẹ òjò tó ń bá mú tó ń lagún wọ̀rùwọ̀rù ok bọ́ọ̀lù ọ̀hún ṣe bí kìmọ̀ rẹ̀ lè gbà pé kóòrùn ṣe kí ni kò mú torí pé àkíìmù lọ́lọ́ ọbọ̀ ọ̀jọ̀gbọ́n ni ọbọ̀ ọ̀jọ̀gbọ́n ni yóò sì gbé gbogbo nǹkan síbi tó ṣe kí ni síbi tó yẹ bó ṣe yí bó ṣe fẹ́ kó ràn jọ nù òjò tí wọ́n bá ti fẹ́ kó ràn ràn pé gbogbo aṣọ tá a fọ láti jẹ tá ńlá àti ìdẹ́kíní láti ìrísá ìlẹ́sẹ̀ tó lè mọ́ kójọ tó kọ̀ntínú bó ṣe fẹ́ nu ikimọ̀ ní fi ń ṣe é ó wá tẹ́wọ́ lọ́rùn kò tẹ́wọ́ lọ́rùn kéde ọ̀tọ́nu. fala yakun anna Allah fala yubọnu anna Allah káwọn máa lérò kọlọ ọba iza fa'ala shay'an fil kawn fa'ala li iradati sayyi'a káwọn máa lérò pé tọ́lọ́run bá ṣe nǹkankan bí ṣe ń kọ̀ǹtọ́rọ̀ ọ̀rọ̀ ayé yìí káwọn lérò pé torí aburú kan ló fẹ́ ṣe fún wa ìtọ́kàn yẹn gbọ́dọ̀ àkínní ah, àwa àti fọlọ́n hm? kí wọ́n la ṣe fọlọ́n báyìí hatta al hawadith ẹni kó dàbí yẹ pé àwọn ìṣẹ̀lẹ̀ bí àwọn calamity ti máa ń ومن يولي والنكبات أتوا دو لم يحدث الله لإرادة السوء المتعلق بفعله لك أنا أقول لك أنا أقول لك أنا أقول لك أنا أقول لك أنا أقول لك أنا أقول لك أنا أقول لك أنا ìtò ní ṣe pẹ̀lú bọ́lọ̀ ṣe ń kàn tó ra ayé nu gbogbo tó bá ṣe kí bóyá ó ṣe jẹ́ lọ́dọ̀ tó wájà mọ́. dáadáa ni ó jẹ́ ṣùgbọ́n tá a bá fi aspect mi wò pé àwa la wá fara kó nǹkan bẹ́ẹ̀ àwa ló ṣẹlẹ̀ sí kí ló lè jẹ́ fáwa ń bẹ̀ ọ̀jà mọ́. lápẹjọ afẹ́fẹ́ tó fẹ́ tó ṣílé bọ́lọ̀ ṣe ń kàn tó ara rẹ̀ lọ́dọ̀ bó ṣe ń kàn tó rọrọ̀ ayé kí ló jẹ́ lọ́dọ̀ ọlọ́run dáadáa torí pẹ̀lú ọgbà àtọ̀yẹ́ ní fi ń ṣe tiẹ̀ káwá wo aspect ẹni tó sílé rẹ̀ kí wọ́n á ní òjẹ́ lọ́dọ̀ tiẹ̀ tí ẹ bá fẹ́ ronú bá fẹ́ mọ ronú yẹn lẹ́nu fàṣẹ pé a lè sọ pé olóyè sábúrú kankan olóyè sábúrú dáadáa ní gbogbo ti ń ṣe. tábà ò pé bóse ń kọ̀ntóró bóse ń kọ̀ntóró ọ̀rọ̀ rẹ̀ ọ̀nà tó dáa ni o lè mọ ìyá wa o lè bóse kọ̀ntóró ẹ̀ o lè gbé ìkankan wá tí ó ní àwa lára àgbà kó bóse kọ̀ntóró ẹ̀ dáadáa ni tábà wẹ́ni tí ó ní lára ń kọ́ ojú ọ̀la àfi wò fóun. àyọ̀ àníyàn máa ṣẹlẹ̀ nǹkan ó máa dùn ìwọ ni wàá dùn ọ wá ní tàpá sọlọ ń pé bó ló ti ṣe ìtumọ̀ pé bó ló ti ń kọ̀ǹtúrọ̀ ayé lọ́wọ́ ṣe kíni lọ́ ń kó èrè rẹ̀ lé lórí wọn ó ti fẹ́ ju pé bó ni tó ṣẹlẹ̀ sí wọ́n lọ. ọlọ́ni kúlì mọ́tà lẹ́bi yàtúmù kùmínà lá ọlọ́ni ta ló fẹ́ sọ yín níta tún bí ni pé kò sẹ́ni tó lè là yín lọ́wọ́ ọlọ́run in àrọ́ dàbí kó mú sùúrà tó bá gbèrò aburú ròyìn táwọn lè gbà yín lẹ̀ wọ́n ní bàbá ń gbẹ́jọ́ bàbá yẹn ta ló dáhùn náà ẹ̀tọ́ ni bàbá òní à ìbí òní òtún wá tó tún mú ìlọ́dọ̀ bàbá kejì rẹ̀ tó lọ́dọ̀ ta ló dáhùn náà ọ̀rọ̀ tẹ́ wá pé ìwà jagbara tèmi náà lọ ẹ̀tún sọ lọ́dọ̀ bàbá kẹta ta ló tún dáhùn náà tẹ́ wá dọ́dọ̀ bàbá mẹ́wàá ìtọ́lọ́wọ́ bàṣẹ náà ló ṣe kíni ni ó ṣe. àwọn arọ́dà bí kò mọ̀ rahma àbógbèrò dáadáa fún yín kò sẹ́ni lè já dáadáa ìgbà pé kò ní kàn yín ẹsẹ àìpẹ ní okun sí méjì báwọn òjò tí fáànù bá sí tó dòrọ sáfẹ́fẹ́fẹ́ tí fáànù sí ká yóò dùn wọ́ o nǹkan sọ́nà wa ti gbèrò aburú láyé báyìí sọ́nà wa ti fẹ́ bá débi ọ̀ wá ní ìròkè bọ́ lọ́wọ́ bá sáà ti ṣe rárá kò sáà ti ṣe ń bí iṣẹ́ ọlọ́run o àìdí ikú eré ọlọ́run lórí tó ṣe láyé sálọ àmọ̀ ẹ̀yà fún àlù wàhùn yìí sálọ nù àìkú eré ọlọ́run lórí tó ṣe èèyàn la máa ń kó èrè torí pa láti ṣe lè yàn gbogbo ntọ́nà bá ṣe lórí hikman. ọ̀nà kejì ni pé mutaalliku bin nisbati lima yaf'alu bik ìtọ́lọ̀ ń ṣe fún yàn fàáza yajibu an tazunna billahi hasana zann ọ̀tún lérò dáadáa fún yónà lakin bi sharti àyìn yujad ladayk sababu alladhi yujibu zann alhasan. à ń ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú ká ní kárí lára tiwọn náà ní tí ó jọ lérò rẹ wàhùn àǹtàbọ̀dọ̀ lọ aláàmùkútàdọ̀ ṣẹlẹ̀ àti ìmọ̀ al-ikhlas òun náà ní kọ́ máa sin lọ bó ṣe gbé lẹ́nu òfin kó sì jẹ́ torí tọ́lọ́ irú ẹni bá ní mọ lérò rẹ sọ́lọ́ tẹ̀lé fáìdà fàlà fàtàlá fàlẹ́ kàńtàbọ̀nà ànàlá yẹ́kpàlù mínká wàlá tòsí òzọ́nàbìlá bí à ń tà sẹ́kẹ̀dà náà wò láyìn yaqbala mink ọ̀n ti ṣe eré sìn ọ̀n tẹ ọ̀n kírun déédéé bó ti yẹ kọ́ kí ọmọ lérò rẹ kọ́nà ó gbà ní fàáyìn ọmọ lérò rẹ ìyẹn ló bá dùkọ́ àníkéyàn lérò rẹ kó sẹ́ tó náà ṣe bídíà o tó dùkọ́ olóògbà nu wa ẹ ṣe fọ́sọ̀ yà babalágbẹ́jà ẹ̀yin ẹ̀lẹ́dá lérò rẹ ìwọ tó wo gan o kele ọ̀nà òní gba ìtí wọn ti yí bídí àlélẹ́ yìí ẹni tí ó lérò rẹ̀ òun ó sì ṣe ṣe rẹ̀ dáadáa o bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ bọ̀tí bẹ́ẹ̀ wá ṣe bí dé àti òbẹ́ tó gbà tó ló sì gbà ń tẹ̀lé báyìí àti bẹ́ẹ̀ nílẹ̀ ní alẹ́ rò rè olówó gbà kàn yín ọlọ́run ti wá nígbà ìjẹ́ rẹ níbẹ̀ tí ò mọ tán ra rẹ̀ ọkọ̀ ṣiṣẹ́ bó ti yẹ kọ́ ṣé ọwọ́ alẹ́ rè sọ̀rọ̀ nǹkan lóun ṣe kínní olówó gbà ṣe yánmọ́yánmọ́ tí òbó fi mu tó náà o ẹ tó bá ṣe bó ṣe yẹ kó ṣe kò gbọdọ̀ lérò ogún sọ́lọ́ kọ́nà kó sànù wa ṣé àwa lè kírun ká gbà mọ́ àwọn ẹni retí lọ gbogbo akànforí kẹlẹ̀ lásán tiwa èrò burúkú nù nítorí wọn náà bá ń ṣe wàá ṣe dáadáa ọ wà lérò pé ọlọ́gbà ẹ̀rí ayò bá máa ní ibi tá a bá fọ náà bá nílà ní kíni àwọn ń bá yẹ pé ní ọ̀rọ̀ ilé wọ́ díẹ̀ ṣùgbọ́n tán gbà lérò pé ibi tá nìyẹn bá wà ẹ̀kọ́ gbọ́dọ̀ tá nìyẹn ti tẹ́fẹ́ sọ náà nù tọ́lá tó lọ́kọ́ lòun ní gbàtẹ́ òun tó lòun máa fẹnu bàtẹ́ ara rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó ti ṣe bọ́ọ̀lù ọ̀jẹ́ ní kí ó ṣe. àwọn ọmọ lérò kọ́ ló gbà ìwọ́n lòdò wa fọ́ sọ̀yà bí àwọn nǹkan ọlọ́gba gbogbo tá à ń ṣe gbogbo ẹ̀ ti gbà rárá ọ̀ lérò kọ́ ló gbà ògbòdò jákàn. ẹni bá kan wàkàtà àlìkà ìdá ọwọ́ àtúbà bó ti yẹ kọ́ ọtúbà wọ́n ti padà síbẹ̀ fàyúzùnù zọ́nàbìlá anáwó yẹ́kùbàlùmínú ọgbọ́dọ̀ lérò rẹ̀ kọ́ lọ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ torí pé ọlọ́ni iná ńlá yẹ́kùfùrù dùnú bàjẹ́ míà gbogbo ẹ̀ṣẹ̀ pátá tí bá tẹ̀ lọ́lọ́run lè forí rẹ̀ jì yẹn ẹ̀rọ sì lè forí rẹ̀ jì wá hmm. tó ti túbà tó padà síbẹ̀ lérò dáadáa sọ́lọ́run èèyàn lọ́mọ sọ pé ah, babalágbáyá lòun forí jì mí ò bọ̀ tó sì tán nu wọn ṣá èèyàn láwọn máa ń sẹ́yìn fún àìsíbọ́lọ̀ ń lò bá wọn ọlọ́run tó bá ní kí àfúrò òun forí jì yẹn kódà tó mọ sábà fi ti ní kíní rọ̀hìmù yóò tún kẹ́ èèyàn ló lè dìísí fún ẹ pé mo ti forí jẹ kò sí kankan mọ́ wọ́n gbọ́dọ̀ tó mọ̀ pé sósì ah, tó sì dénú rẹ̀ ṣá kódà ọmọ sọ̀rọ̀ aláàtìbáṣe ọgbọ́dọ̀ fi ń bọ́lọ̀ ọ̀bàlọ̀ ọgbọ́dọ̀ láníyàn dáadáa pé ọ̀rí àforíjì bákan náà wàlá yóò sí ìdọ́nù bìlá bí àyè àtẹ́kẹ̀dà anáwó la yẹ́kùbàdù mi yẹn gbọ́dọ̀ láníyàn abúkọ́ lò ní foríjì o wà á mọ ìdá kánà ìnsán mufáritọ́fì lùwàjìbá ẹ̀dẹ́ pé dáadáa tí yẹn wá yẹ kó ṣe bí kó kírun kó gbàwẹ̀ gbogbo dáadáa tó yẹ kó ṣe ó fi falẹ̀ fa'ila lil muharramat ṣùgbọ́n lọ́sàn-án lóru ìwà ẹ̀ṣẹ̀ ní ṣe kínní ìwà ẹ̀ṣẹ̀ ní wù. ẹni wà sọ́nà bíi láì sọ́nà hasana òun ló tún wá lérò rẹ jù èrò tí wọ́n tó ń kírun tó ń gbàwé gan òní ọmọ bá lọ́dọ̀ tiẹ̀ ìwọ́n tó ń ṣe kìlà kìtàkìtà gbogbo tá à ń ṣe ọdún gbà kọ́ ló ń gbà lọ́wọ́ ọdún fàdúrà tì ọkàn tí ó sì balẹ̀ pé kíni ọlọ́run wá rorò tó bá ní ẹni sọ fọ́nà òróró yìí kéé kírun ọkàn rẹ̀ ṣe kíni ó balẹ̀ ó láníyàn dáadáa sọ́nà àbó lérò dáadáa ó lérò ṣùgbọ́n tó ṣiṣẹ́ tọ̀ ọ́ ẹni ṣùgbọ́n kéèyàn jẹ́ ẹni tí ń fi ẹ̀tọ́ falẹ̀ ní tó yẹ kó ṣe ní tí òwò ayẹ kó máa ṣe ní í ṣe wà bọ́nà bí láì bọ́nà hasana ó wá lóun lérò dáadáa sọ́lọ̀ fàáza wà bọ́nà mùtàháwìn mùtàhálì fìlà àmánì bàtìlà irú ẹni yìí àwọn tó máa parun lórí èrò burúkú tẹ́ni ìyí ò lánìyàn dáadáa sọ́lọ̀ ọba kò lérò dáadáa ń tanra rẹ̀ níṣẹ́ tọ́nu ń tàn. torí pé sábàǹkà lérò dáadáa tọ́lọ̀ àánú ṣe àwọn ojúṣe wa ẹ̀rí ká fún alápèjúwe àpèjúwe tara wa ló tó súnmọ́ èyẹ lọ máa ń sìn gbogbo nǹkan tí bàbá ní ó ṣe kó n tó dé ni ò ṣe ẹ gbọ́ nínú bàbá ní kó ṣe gbogbo aṣọ mi tẹ́lẹ̀ pọ́sepọ́se kí ni ọ̀lọ́ tún lè ṣe ṣe léyìí ṣe léyìí ṣe léyìí ẹnìkan báyìí báyìí tí ó jẹ mí lówó lọ́ba ṣe kíni lọ́ba ń gbà. lẹ́yìn náà mọ́ kọ́lẹ̀kọ́lẹ̀ wọlé mọ́ ṣẹlẹ̀ mọ́ ṣẹlẹ̀ gbogbo ẹ̀ pátá ló ṣe kíni ló ṣe nítorí ní kó ṣe kò ṣe nítorí kó mọ̀ ṣe ló ṣe kíni ló ṣe inú ẹ̀ tó wá ń dùn pé àdáde ò àdáde ó fọwọ́ ra mi lónìí. ìkejì ẹ wá ṣe gbogbo nítorí ẹ kó ṣe nítorí ò yẹ kó ṣe kò ṣe sálọ yẹ kó mọ lérò dáadáa tí bàbá dé àwọn bá dé torí alákọ̀ọ́kọ́ yẹn tó súnmọ́ ni kẹ́ bóyá kẹ́ gbẹ́ fún ẹ̀ nígbà tó máa ń kóngi bẹ́ẹ̀ náà bí ẹ̀kọ́ kọ̀ọ̀ká ẹ̀kọ́ kẹ́ló tó wà fọ̀ kaba lẹ̀ dùkẹ́ ṣe dáadé o ṣe yìí tó ṣe èrò tó mẹ́fẹ́ ṣe mo ṣe tí bá dáadé ṣe ni ṣe báyìí ṣe mo ṣe dáadáa tó. bẹ́ẹ̀ ni ṣe sí àwọn tí wọ́n ṣe lọ́wọ́ tó sì mọ lérò rẹ̀ kan lóòróró gbogbo ojú tó yẹ kó ṣe kò ṣe onílẹ̀ máa bá di ọtí onílẹ̀ máa bá fi tẹ́tọ̀ kan lóòforíjà wọn irú eléyìí kò láníyàn dáadáa sọ́nà o kò sì lérò tí ó dáa sí i. wọ́n ní irú ẹni báyìí ìtajà ṣètọ́nù nìtàn balùwà mi sún ìzọ́nù bìlá èrò búgan tọ́nà fi ròyìn akẹfẹ́ rúkẹ́ àtọ̀ nínà bìlá ìzọ́nù sáwọ́ì àlẹ́yìn dá ìràtú sáwọ́. ìdí iná hikmatan sábà mísìlá zálì torí kí kí mọ́ ta lọ́nà ń ṣe nǹkan pẹ̀lú kíni pẹ̀lú ọmọ ó ta kọ́ńtẹ́ nìyí ń ṣe tí ò kírun tó tún gbẹ́bọ kó wá dáadáa kó wá lùjẹ́ náà ìkímọ̀ ọlọ́run ṣe kíni ta ìkímọ̀ ọlọ́run tó dúró déédé ni yóò lè lágbèdè síwájú tani síwájú ọlọ́run wà áyìn ìrọ́nùbílá ìṣùwà oníkéyàn máa gbèrò aburú sí ọlọ́run bá tí ó bó lè léyọ̀ ṣe máa wáyé mísílà ayùdọ́nù fìfẹ́ ìlìhí sáfàhà bí kéèyàn máa ń rò níbi ntọ́lọ́wọ́ bá ti pín nǹkan òmùgọ̀ ní tẹ́lẹ̀ ìbámuṣá ẹlòmíràn kí kílọ̀ lọ́run ní kílọ̀ lọ́run gbà lérò tó fi ní àmọ̀ ṣe báyìí kílọ̀ ní àmọ̀ kírun náà kílọ̀ ní kílọ̀ lọ́run tó fi ní àmọ̀ gbàwẹ̀ ìyẹn ò bá mú náà. ẹ pẹ́ ro búnu ọba pòfẹ́sọ̀ jù bẹ́ẹ̀ lọ tọ́ ọba mọ̀ sí kílọ̀ yẹ kó ṣe kó dákẹ́ ni bọ̀ tó máa gbé lákẹ̀tẹ̀ kí ní dọ́gbọ́n sọ èrò tí ò da ní dọ́gbọ́n ní sọ́nà ó ti ní àmọ́ ṣe yìí eléyìí ò bá làákà ẹlòmíràn eléyìí ò bá làákà yìí mu ó takò làákà yìí àwọn zulumani a bó ní ẹsẹ ní kí yẹ ọkùnrin kó máa jẹ lọ́kọ méjì obìnrin ogún obìnrin a zulumu wa mẹ́rin náà àbòsí wa ń bí yẹ ta ló lọ́ sàbòsí báwọn yẹn ọlọ́run tó ṣe ló fi bẹ́ẹ̀. ìròrí burúkú yìí ó wà lára àwọn mùsùlùmí mi tó sì lè ba ẹ̀sìn wọn jẹ́ àbí nǹkan mi tó jọ ẹni fa iná min a'zami al-muharramat wa akbahi adh-dhunub ilé nínú àwọn gbáǹkọ́gbé ẹsẹ̀ ni kéèyàn máa lérò ogún sọ́lọ́ bóyá òfin ọlọ́run bá kan lórí kó máa pé lọ kí lọ́n gbà lérò ilé yà kó máa rò pé bóyá ọlọ́run tẹ́ fẹ́ jẹ́ wọ́n yà ni ọlọ́run fẹ́ràn àwọn ẹ̀dá nítorí kí ẹ̀yin náà wò náà wọ́n ní kẹ́kẹ́ mọ́ gbà wẹ̀ ẹ̀mí máa mọ́ pa wá ṣùgbọ́n akẹ́ mùsùlùmí gidi ni kódà kó mọ́ mọ̀dí aṣọ fúnra ń jọ pé kò yẹlẹ kọ́ mọ̀dí tọ́lọ̀ fi ní àṣẹ nǹkan mọ́tọ́ bá lérò dáadáa tọ́lọ̀ kí ni wọ́n sọ. àwọn mọ̀dí o ṣùgbọ́n ọlọ́run ò gbèrò aburú fún wa dáadáa lọ́lọ́run ṣe kí ni ló gbèrò fún wa wàá má jà á láàlẹ́ kò fi dín ní min harajin ọlọ́run náà fara níyín nínú ẹ̀sìn gbogbo ń ta ṣe lófin nǹkan ẹ̀dẹ̀kùn ni. aláìmọ̀kan yẹn àbẹ́lẹ̀ orogú sọ́lọ́ ni ó máa rò pé gbogbo ń tọ́lọ́ bá ní àṣẹ ọlọ́run gbèrò aburú fún wa ní. òun náà ló dá ọ́ sì tún máa fẹ́ fìyà jẹ wá rárá gbogbo ntọ́lọ̀ ni a ṣe dáadáa ni. wọ́n ní ká máa fọ́nà àwùlá ìlmùnáfíkún wa ghayruhum mimman yadhunnu billahi ghayra al-haqq gẹ́gẹ́ bí wọn mùnáfíkì tọ́lọ̀ ń sọ̀rọ̀ ọ̀run náà ayà mọ̀tẹ́ lérò òbú sọ́lọ̀ torí pé lóko òòdù ọ̀pọ̀lọpọ̀ náà sàhábà tábàwò òwe tàmí wọn náà tẹpa nínú àwọn abẹnugan mùsùlùmí ẹ̀ lọ sẹ́mìtì lóko òòdù akẹ̀bí tí wọ́n kó náà jọ sẹ́yìn pé sẹ́yìn tí mọ̀mọ́ ti gbé wá bá wa yìí àfọ̀n àmọ̀nẹ́fìkì Màdínà sẹ́yìn tí mọ̀mọ́ àgbẹ̀ wá bá yìí sẹ́yìn pé wá fi àjọ wá sẹ́yìn pé aburú ni eléyìí téèyàn máa kú yìí lábẹ́rẹ́ sí rẹ̀ rokero ṣùgbọ́n mọ̀nẹ́fìkì tẹ̀ pé wọ́n ǹjẹ́ wọ́n sọ yín lójú àdẹ́bí jẹ́ máa ẹ̀yìn náà lọ kóra wọn jọ sí. mùsùlùmí gidi ọjọ́ tí kẹfà ṣẹlẹ̀ sí ọ̀nà ògbèrò aburú bọ́lọ̀ ṣe ní kórìnnù. ìmọ̀ kéèyàn máa lọ kí akínọ́lọ́run kí ló gbà lérò tí òfẹ́ bá tẹ̀mí jẹ́ báyìí rárá èrò burúkú nu èrò tí ò dání àbá mú òfin ọlọ́run bá kan tí fẹ́ tẹ́ wa lọ́rùn ká má rò ká tí èdè pé ọlọ́run tó fẹ́ fi léyìí tí èdè pé fẹ́ fi àjẹ wa ó ní àmọ́ jẹ̀rìbá tí èdè pọ́nà òfẹ́ ká náwó lẹ́nu mú bàtà kó pé àwọn ah, hmm. ẹlòmíì gan tó lé èrò ogun ní òkò ní sọ́nà yóò wá fi làákàyè yìí torí pé ẹlòmíì ẹ̀rọ pé ròore tó ní sọ́nà ni èrò ogun ló ní gẹ́gẹ́ bí àwọn mọ̀ṣábíà ẹ̀rí àwọn mọ̀ átìlà nínú ọ̀rọ̀ àtúmọ̀ àtìfàt àǹfààní ẹni kọ́kọ́ jẹ́ mọ̀ṣá bí ànẹ́nẹ́ fi lídìí sí mọ̀ átìlà kọ́ ló ń lọ́wọ́ ah, yóò wá jọ tèèyàn láti fi wé tèèyàn wọn bá padà àbándọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà lẹni tí ó lérò ogún mi sọ́lọ̀ yóò wá gbé wá fáwọn èèyàn fóun lérò rẹ̀ wọ́n ní nǹkan báyìí ó dáa nínú ẹ̀sìn kí ló yẹ tó dáa ah, ẹ̀yin ìwúna ọlọ́run ti ní ká ti bẹ́ẹ̀ ká mọ̀ ah, nǹkan yóò ní bá mu bẹ́ẹ̀ òun wá kó wá pé ọlọ́run ọlọ́run nífẹ̀ẹ́ wa kò jọ àpé kó ní ká mọ̀ ṣe báyìí o hmm. lè ní nǹkan ó dáa ọlọ́run ní nǹkan yóò dáa ní àtàbá ní òdà bá wíwà pé ọlọ́run fẹ́ẹ́ fi àjọ ọlọ́run sì fẹ́ẹ́ fi àjọ ètò ti gbé sílá ká ìtẹ́lẹ̀ ni pé ó ti lérò ogun sọlọ́run ó wá fẹ́ẹ́ dírẹ́sì ẹ̀ fáyẹ̀ wíwà fún lérò dáadáa sí wá fẹ́ẹ́ dírẹ́sì ẹ̀ fẹ́yàn lérò dáadáa sí ẹ̀rí kọ́lọ́mà subhanahu wa ta'ala kó sànù wa so a jẹ́ pé ọ̀rọ̀ tawhid wa gẹ́gẹ́ bá a ṣe ń sọ fún wa lóòrèkóòrè ètò ní í ṣe pẹ̀lú àdìsọ́kàn tí ó wà láti inú ọkàn wa ń bẹ ètò ní í ṣe pẹ̀lú ń tá a mọ̀ fẹnu sọ ó dé kí ni ó wà ń bẹ bákan ní à tó ní í ṣe pẹ̀lú ń tá a mọ̀ farasin a sì ti wà nú ẹ̀sìn yìí wọ́n bí wa síbẹ̀ a ti ń ṣàgbọ́yé di pé kò tó o di pé yẹn gbọ́dọ̀ tó máa gbìyànjú sí i tó bá símọ́sí aláàmì fún yẹn nínú tàwọn ìyẹn lórí tó bẹ̀ pé aláàtijọ́ yìí náà tá a ti ń tí ò ní mọ̀ pé tí ò dáa àbí nǹkan bíi tó da tí ò mọ̀ kó dáa ẹ̀yin náà wọ́n ta fẹ́fẹ́ ta sọ àìmọye ẹlẹ́ ẹnu tí ẹnu ẹni tó ti jáde sábẹ́ tó ju bá fẹ́ rọ̀ sábẹ́ bá fẹ́ tó bá lágbára ọ̀pọ̀lọpọ̀ yẹn náà rọ̀dùn ta tó ta kọ́ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ báyìí tí nǹkan bá ti ṣẹlẹ̀ síyàn ọ̀pọ̀lọpọ̀ yẹn ni ó ti lérò aburú tó ti ṣe fọ́nà wọn bá fẹ́ bàtò ń báyìí ìgbàdé yẹn bá jẹ́ mùsùlùmí tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ yóò mọ̀ pé gbogbo ntọ́nà bá ti pẹ̀lú hikman bákan náà gbogbo ẹ̀dá tọ́lọ́wọ́ bá dá àwọn akọ́nà ń kọ̀ǹtúrò ara wọn ọlọ́run ń kọ̀ǹtúrò wọn tán bá wá lọ́nà tí ò tẹ́ lọ́rùn kò yà sàgbéjẹ mọ́wọ́. tó yẹ pé ní ń bẹ̀rù káburú mọ́ wá irú àdúrà tá a délẹ̀ kẹ́ ní oṣù ọlọ́run dáadáa wà nù tí ọ̀dá yìí dáadáa ẹ̀ ní oṣù pé anábì bá bẹ lọ́hùn òjò rọ̀ òjò rọ̀ nǹkan tí ń bàjẹ́ anábì àmúṣe sọ̀sán lórí mímbàrí náà ló sì ti bẹ lọ́hùn fún wọn bí la ti rí pé alẹ́bá máa mú sọ̀rọ̀ lọ́jọ́ Jímọ̀ ìmáàmù náà alẹ́bá wa náà sọ̀rọ̀ àwa là alẹ́bára wa sọ̀rọ̀ anábì sì bẹ lọ́hùn aláìsí fún mi alẹ́ kìlọ̀ pé ní níjọ́ ojú sọ́mọ kílẹ̀ kílẹ̀ anábì bẹ lọ́hùn sí lójó bá ń sùn lójó bá ń sùn káà tó kú ojímọ̀ òjò pé kálukú ó délé ni òjò wa bẹ̀rẹ̀ sí rọ̀ àwa tó jọba ti rọ̀ ọjọ́ méje mẹ́ta òjò ọlọ́jọ́ méje bó ti yẹ kéèké péjọ méje àwọn èèyàn olóbi jọ méje rọ̀ tí ò dá rárá ṣùgbọ́n eléyìí rọ̀ láti júmọ̀ kejì júmọ̀ kejì anabi anabi wà lórí kutuba àsìkò tó wà lórí kutuba ìlànà báyìí tó ń bọ̀ tó ń gbé lárúbọ̀ oko ni yóò dẹ̀ wá gbòòrò ni ló tún yọ ọlọ́ọ̀kan ayọ̀ká arákùnrin tó wá jẹ ẹ̀jọ́ náà tó le anabi bá wa bẹ lọ́hùn òjò yìí ṣe kí ni òjò yìí ti tún ba nǹkan jẹ́ anábì bẹ́ẹ̀ pé ní àwa aláìná lá aláìná níta fẹ́ lọ gẹnu taluwa lójú taluwa lójú sọnù yìí tó ń hmm, nǹkan náà fi sọ àná dákun mọ̀rọ̀ lé wa lórí àwọn ẹgbẹ́gbẹ́ wa ànábì wa sọ bí àwọn àyè bí àwọn òkè nǹkan nǹkan tí ò lè ti bà nǹkan jẹ́ ní kọ́nà bá dé kíni kó bá wọ́ sí yìí tó fi máa sọ̀tọ̀ kúndùn kọ́nà ibi tí ó bá ti lẹ́tọ̀ọ́ sí ibi tó ti bà nǹkan jẹ́ kọ́nà bá kí ó bá dẹ́kun rẹ̀ ẹ̀rí ikimọ̀ tó tó wà ń bẹ̀ nù pé ikimọ̀ ọlọ́run lọ́lọ́run fi ń rọ̀jò àwa ló fẹ́ ní lára wa ń tọ́ ọlọ́run ibi tí o ti ní jẹ́ nira kọ́ bá dé kíni kọ́ bá tún síbẹ̀ kété pé ibùkàn láwọn abúgá nítorí ti jẹ́ nǹkan nira fún ọ ó lè jẹ́ pé bomi yóò jàǹfààní fún ọ kọ́nọ́ba sùfàánù àtàlà kó sàlékún àgbọ̀yé ẹ̀sìn rẹ̀ fún wa wa sallallahu wa Alá ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in.